ògo ni fún orúkọ olúwa ìbàfẹ́lẹ́dùmarè ọba tó ní agbára tó dẹ̀ ní déédéé lọ́dọ̀ ọba tó ń jẹ́ aláyé lọ́run ìbà fún gbogbo ẹ̀yin bàbá ìbà fún gbogbo ẹ̀yin màmá ìbà ẹ̀yin yèyé tó ń jẹ́ kí ilé ayé rọmọ lọ́rùn. a ṣèbà fáwọn màlẹ́kà àwọn tó ń gbénu afẹ́fẹ́ tá ò lè fojú rí àwọn tó ń gbénu létí a ò fọwọ́ kọ́ àwọn tó ń ṣiṣẹ́ rírí tá ò dẹ̀ rí gbogbo ọkàn tó ń wò wá ní wákàtí àti ọ̀wọ̀ yìí a gbà ládùúrà fún yín o bólúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ wà láàyè gbogbo ọmọ Yorùbá lókè òkun jákèjádò àgbáyé ẹ kéré oko délé o gbogbo ọmọ Yorùbá tó ń bẹ nílé ogun ó gbélé fọrùn rọ gbélé fapárọ gbélé fẹsẹ̀ rọ kò ní jẹ́ tí kò ní jẹ́ tàwa tá à ń ṣàdúrà fún yín lágbára Ọlọ́run ọ̀rọ̀ wa lónìí ò pọ̀ mo rí oore ọ̀fẹ́ gbà láti wà pẹ̀lú àwọn bàbá wa ìkan láàrin akíkanjú ọmọ ilẹ̀ Yorùbá àwọn ni national president àwọn ni national president fún gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé tó bá níṣe pẹ̀lú Àgbẹ̀kọ̀yà and abroad Àgbẹ̀kọ̀yà peace movement ẹ ti máa gbọ́ lọ́tún lọ́sì ẹ ti máa gbọ́ nílé lóko ẹ ti máa gbọ́ jákèjádò àgbáyé pé ẹgbẹ́ kan wà ẹgbẹ́ ọmọ Yorùbá àfi kọ́lọ́run bá wa gbàkóso lẹ́nìí bóyá nẹ́tíwọ́ọ̀kì ibi tá a wà nílùú tá a wà yìí ni o àwọn flaga ló ń ṣiṣẹ́ ni kò yé wa ẹ jọ ẹ máa bá wa ṣe à program yìí alàgbà Sunday Adébánjọ mo rí ẹ jọ ẹ bá wa ṣe à ẹ bá wa ṣe à ẹ ẹ jẹ́ kó lọ ẹ jẹ́ kó lọ ẹ jẹ́ kó lọ ẹ jọ torí mo rí pé àwọn flaggers yẹn ẹ pọ̀ léni díẹ̀ ẹ jọ ẹ bá wa share ẹ bá wa tẹ love and like alàgbà Sunday Adébánjọ ẹ bá wa da love bolẹ̀ ẹ bá wa da like bolẹ̀ àwọn ọ̀tá òtítọ́ kan wà wọn kì í fẹ́ kó títọ́ àwọn ọ̀tá òdodo kan wà wọn kì í like kó títọ́ jáde ibi tó bá ti rí òtítọ́ wọ́n á fẹ́ máa wọ́n á fẹ́ máa flag ṣùgbọ́n bó tilẹ̀ hùn kí wọ́n láwọn wọ́n ṣe tó wọ́n máa bá ọlọ́run níwájú ni a kàn fẹ́ ṣe gbogbo ọmọ Yorùbá lóore ní lénìí oore la mú wá kì í ṣe ibi ìdí tí mo fi sọ pé oore la mú wá kì í ṣe ibi òun ni pé ẹni tó bá ń báyàn nájà àbẹ́ni tó bá ń báyàn ṣòwò tó tí ò bá báyàn ro àlàáfíà ibi nìyẹn ń ṣe o ṣùgbọ́n ẹni tó bá ń báyàn nájà tó bá ń báyàn gbèrò pọ̀ bí èèyàn ò ṣe ní rí wàhálà ní nǹkan kí nǹkan téèyàn bá ń ṣe láyé irú ẹni bẹ́ẹ̀ ire ló ń ṣe ẹ̀rí àwọn kan ti ń gbèrò láti kó bá movement àwọn Yorùbá nation bó ṣe ń gbà á níkọ̀rọ̀ ni wọ́n ń gbà ní gbangba ṣùgbọ́n wọ́n ní àgbà kì í wà lọ́jà wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ a fẹ́ yànnà náà kankan fún yín lónìí lórí ọ̀rọ̀ ariwo awuyewuye tó ń lọ nígboro lórí Àgbẹ̀kọ̀yà àti lórí Yorùbá Nation ọ̀nà méjì tó fi yàtọ̀ síra àwọn bàbá wọ́n ní ẹnu àgbà lóbi tí ń gbó ewu tó wà nínú ìgbésẹ̀ tí àwọn ènìyàn ń gbé tó dẹ̀ lè wu ọ̀pọ̀lọpọ̀ mo wà lókè òkun kò rán ibi tí o bá mọ ẹrù ẹ gbé ọwọ́ ọ̀jà ṣọ̀gúdọ́dọ̀ ẹ o la ṣe gbé àwọn bàbá wa lé ní pé kọ́ là wá lọ́yẹ̀ kí ló ń ṣẹlẹ̀ láì fàsìkò ṣòfò màá fẹ́ introduce àwọn bàbá wa àwọn ló máa introduce ara wọn fúnra wọn dádì ǹjẹ́ ẹ lè bá wa gbóhùn sókè bàbá àwọn èèyàn fẹ́ mọ wọn fẹ́ morúkọ yín wọn dẹ̀ fẹ́ mọ ipò tẹ́ dì mú nínú Àgbẹ̀kọ̀yà. mo kí gbogbo ilé gbogbo. ah bàbá ohun yẹn ṣe díẹ̀ sà ẹ má bínú sà. mo kí. gbogbo àwọn èèyàn tó ń wò wá tó dẹ̀ ń ah, orúkọ mi ni Chief Adétòkunbọ̀ Babaroja gbogbo èèyàn mọ̀ gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ Peace and of Nigeria. ẹ ǹjẹ́ wa ìyàtọ̀ wo ló wà láàárín àti àwọn ẹgbẹ́ jagunjagun ilẹ̀ Yorùbá tó wà ìyàtọ̀ wo ló wà ń bẹ̀ sà. Àgbẹ̀kọ̀yà ẹgbẹ́ àwọn àgbàlagbà ni ẹ àwọn tán pera wọn ní jagunjagun àwa ti ní àwa ti sinmi àti jẹ́ kó gun omi ìtumọ̀ ni wípé irú ààrẹ sọ àgbẹ̀kọ̀yà ó dá dúró fún àjà fún ẹ̀tọ́ ọmọ ilẹ̀ yorùbá ni ṣùgbọ́n àwọn oòduà nation àwọn yẹn fẹ́ gba ìjọba oòduà ni ṣùgbọ́n àwa ò fi àwa ò tiẹ̀ pẹ̀lú wọn rárá wọ́n lọ fi orúkọ wa wọ́n fi. ẹ ẹ ó túmọ̀ sí pé àwọn ẹgbẹ́ oríṣiríṣi ló wà nílẹ̀ yorùbá ṣùgbọ́n àgbẹ̀kọ̀yà dá dúró àgbẹ̀kọ̀yà peace movement ó dá dúró gédégbé ni. àti ẹ̀sìn ń bọ̀ lórí peace movement yẹn sà torí à ń gbọ́ nípa tàwọn fámà adẹ̀gbọ́ pé kó tó di peace movement. gẹ́gẹ́ bí. a gbọ́ pé olórúkọ tí àgbẹ̀kọ̀yà ń jẹ́ tẹ́lẹ̀ kó tó di peace movement uh, now àwọn èèyàn fẹ́ mọ̀ kásáré lọ sórí kókó yẹn torí pé nẹ́tíwọ̀kì kò ṣòótọ́ pẹ̀lú wa díẹ̀ báwo lọ̀rọ̀ Yorùbá nation ṣe jẹ́ à ń gbọ́ pé tó lọ ìyàtọ̀ wo ló wà láàrin Yorùbá Nation Movement OPC àti Àgbẹ̀kọ̀yà. Àgbẹ̀kọ̀yà ni bàbá gbogbo wọn ṣùgbọ́n àwa ò pẹ̀lú Oòduà Nation Movement. ìbáná fẹ́ bá. yẹsà yín lẹ ń sọ̀rọ̀ lọ́wọ́. nǹkan tí mo ń sọ ni pé Oòduà Nation ó dá dúró. Yorùbá Nation ló ti ẹ̀ ń pè báyìí wọn ò pè ní Oòduà Nation. Yorùbá Nation tí wọ́n ní wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá àwa ò bá wọn ṣe nítorí. o ti parí. gẹ́gẹ́ bí eh, nǹkan tó. bàbá ohun tẹ̀ ń sọ ni pé that means Àgbẹ̀kọ̀yà ò faramọ́ Yorùbá nation àbí kí lẹ̀ ń sọ sà. a ò bá ẹgbẹ́ kankan jà ṣùgbọ́n a ò fẹ́ kán máa lo orúkọ wa lọ́ fi máa tó pé àwọn ṣe Yorùbá nation. ok tógun bá délẹ̀ Yorùbá àti kọ ogun. Eh, wọ́n ṣe tán. that means Àgbẹ̀kọ̀yà ṣe àti kọ ogun fúnlẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n wọn ò dìtẹ̀ mọ́jọba wọn ò dẹ̀ lòdì sí Yorùbá nation ṣùgbọ́n ṣá wọn ò fẹ́. nation ṣùgbọ́n àkànfẹ́ kéèyàn máa fi orúkọ Àgbẹ̀kọ̀yà kó lọ́ọ́ fi máa dábòde níbi Yorùbá nation. so gbogbo àwọn tó ń wọṣọ. Eh, eh, eh, bóyá a máa padà tún wá ó dà pé agbègbè nẹ́tíwọ́ọ̀kì bí yóò dáa rárá ẹ jẹ́ tún padà wá lọ́jọ́ mi. gẹ́gẹ́ bí a ti ń sọ tá a bá rí ẹni tí wọ́n bá ba aṣọ àgbẹ̀kọ̀yà lọ́rùn ní ẹ̀yìn àwọn Yorùbá nation àwa ò faramọ́ mi ìrìn anybody iṣẹ́ o gẹ́gẹ́ bí nǹkan tí a sọ a ò rányàn kó wọ yúnífọ̀mù àgbẹ̀kọ̀yà lọ bá wọn tẹ̀lé àwọn Yorùbá nation Yorùbá nation lòdì sí wọn gẹ́gẹ́ bí nǹkan tí a sọ ní agbẹnusọ fún ẹgbẹ́ tó yẹ kóun ló máa máa gbé gbogbo nǹkan tí a bá ti ń sọ jáde lórí afẹ́fẹ́ kì í ṣe pé bóyá nìkan máa lọ sí ilẹ̀ ṣe máa jẹ́ kó máa bẹ̀rẹ̀ sọ̀rọ̀ yín báyìí sà. gẹ́gẹ́ bí mo ṣe sọ gẹ́gẹ́ bí ohun tí a ti ń sọ àti ní agbẹnusọ òun ni wòlíì àkótí ẹ̀rí òun ló máa máa gba ẹnu mi sọ̀rọ̀ sí orí afẹ́fẹ́ ẹ ṣe sà that means kò jẹ́ bó ṣe jẹ́ torí nẹ́tíwọ̀kì tó ń lọ tó ń bọ̀ yìí ohun tí bàbá ń sọ ni pé àwọn ò president ṣàlàyé gbogbo Àgbẹ̀kọ̀yà ti dẹyọ kan wọ́n dẹ̀ ní wípé àwọn fẹ́ kí ego pan Africa lábẹ́ ìṣàkóso Wòlíì Àpótí Ẹ̀rí lọ́dọ̀ wa ń bí ká máa bá wọn gbé nǹkan táwọn bá ti fẹ́ gbé sí publication media and publicity kó wá sí ọ̀dọ̀ Àpótí Ẹ̀rí bàbá ló sọ bẹ́ẹ̀ o president Àgbẹ̀kọ̀yà ló sọ bẹ́ẹ̀ o torí wọn ò tako Yorùbá nation Yorùbá nation àwọn tó ń ṣe wọ́n mọbi tó ti gbé wọ́n dẹ̀ mọbi tó gbé dé ṣùgbọ́n gbogbo Yorùbá ni Àgbẹ̀kọ̀yà kọ́va ohun tí gbogbo àwọn àgbààgbà Yorùbá bá dá sí làgbẹ̀kọ̀yà dá sí ẹ̀rù ogun ẹ̀rù ìjà kò bá Àgbẹ̀kọ̀yà ẹ̀yin tẹ̀ ń wọṣọ Àgbẹ̀kọ̀yà lọ ẹ̀yin tẹ̀ ń wọṣọ àgbẹ̀ráìsì máa wọṣọ Àgbẹ̀kọ̀yà fáwọn ajagun gbalẹ̀ àwọn bàbá ní ká wá sọ fún yín pé kẹ́ stop ẹ̀ Àgbẹ̀kọ̀yà ti change Àgbẹ̀kọ̀yà ti improve wọ́n ti step up procedure ti wà ó ti yàtọ̀ sí bó ṣe ń ṣe tẹ́lẹ̀ ẹgbẹ́ jagunjagun ilẹ̀ Yorùbá ni Àgbẹ̀kọ̀yà kò ń ṣe ẹgbẹ́ tó fọ́ ìwọ tó bá dàmọ̀ kó fẹ́ ṣàgbẹ́kọ̀yà wàá wọlé fúlì o ní sọ pé ẹ bákan lọ ṣe ń ṣe ní bí ṣe ń ṣe níbi tẹ́ ti ń jagun gbalẹ̀ bákan lọ ṣe ń ṣe níbi tẹ́ ti ń gba owó títì bákan lọ ṣe ń ṣe nínú ibi tó ti ń bọ̀ ní Yorùbá nation o fẹ́ wá o fẹ́ wá mú wọn rin ìrìn àjò tí wọn ìrìn federal government ò mọ̀ sí ìrìn àjò tíjọba ò lọ́wọ́ sí politician gbogbo ìjàngbara ilẹ̀ Yorùbá o so àwọn agbófinró ẹgbẹ́ ti wà nínú Àgbẹ̀kọ̀yà wọ́n tó bá bá uniform lára ẹ tí àwọn president àtàwọn esco tí wọn ò mọ̀ sí tán fún ẹ lẹ́tà wọ́n máa fi mú ẹjọ́ fi o yẹn ni mo ní yẹn ni wọ́n ní ká sọ fún yín báyìí o dádì kò jẹ́ bó ṣe jẹ́ ẹ ṣe ẹ kú dìde sà ojú òní. so àwọn òfin wọ́n ní kí n sọ fún yín tó o bá ti gba ọ̀nà òkè tó lọ́nà orí gọ́fìnà kan orí kọ̀mándáǹtì kan orí kọ̀dínétọ̀ kan tẹ́fẹ́ máa rọ́bìṣì àgbẹ̀kọ̀yà pẹ̀lú personal interest self motive títí yín òfin ti wà o ìdá o àgbẹ̀kọ̀yà kì í ṣe gbẹ́rà dáradá o so wọ́n láwọn kan wọṣọ àgbẹ̀kọ̀yà àwọn Ìgbò àwọn Fúlàní àwọn Haúsá tó kì í ṣe ọmọ Yorùbá láti lọ máa kílèmù pírẹsidẹ́ǹtì kílèmù gọ́vnọ̀ kílèmù ambassadọ̀ kílèmù oríṣiríṣi káàkiri tí pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ òdẹ̀ mọ̀ wọ́n máa bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lẹ́yìn lórí o ilẹ̀ Yorùbá ò ní bá wa jà o ilẹ̀ Yorùbá ò ní bá wa jà o.